يدخل المسجد ولم يدخل المسجد وَكَانَ مَا تَعْلَمُ وَلَا تَعْلَمُ الحمد لله رب العالمين الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على خير محمد بن أبي مصطفى صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة والسلام عليكم ورحمة الله وبركاته. أدعوكم الله أبارك وبارك وأنا أيها الشعب òun ní sí ní ìjẹ́ mùsùlùmí òun tó fi hàn lọ́jọ́ mùsùlùmí lẹ́yìn ẹni ẹ̀yìn ọgọ́rọ̀ orí ẹni ni wọ́n mú títẹ̀ láti ọlọ́run tọ́lọ́wọ́ àti ìgbé àti ẹni tó jẹ́ mùsùlùmí torí pé ẹni tí ìdá ti mùsùlùmí kò ní ọba tó wá jẹ nínú àlàáfíà tó gbogbo náà pé ní àti ẹ àmìlọlẹ̀ àmìlò ẹ̀sìn àlàáfíà wa ọlọ́kọ́mọdé mọ́lẹ̀ ìkẹ́ àti ìgbẹ̀kẹ́ lọ́dọ̀ àdáyọ̀ Muhammad sallallahu alaihi wasallam ọlọ́dọ̀ àwọn ará ilé ìrànṣọ́ abẹ́rẹ́ àti gbogbo àwọn tó bá fi ṣe ẹ̀kọ́ ṣe tí ó fi fi ọjọ́ ọ̀sán ní àná ààrẹ ọ̀sán náà dájú nínú tó ń rẹ̀ ìṣòro ìyẹn akọni seventeen tí gbogbo ara rẹ̀ jẹ́ ọgbọ́n àti mọ́kànlá nítorí ẹ̀sìn ìdẹ́mọ̀ sí ń bẹ̀ wọ́n sọ ọ̀kadà nínú mọ́kànlá nígbà tó fún ọmọdé kù tó gbé tó ń tẹ̀lé ọmọ ọ̀pọ̀ tó ń gbé lápò ní mọ́tà ní tó wà lẹ́sẹ̀ kalẹ̀. Àtàlàyé fún akẹ́rẹ́ tó wà yìí owó kan mẹ́ta tó jẹ́ láti alíjẹ́ tó láti ìṣẹ̀rá bákan náà alíjẹ́ tó láti tàbí ìṣẹ̀rá ìṣẹ̀rá ìṣẹ̀rá tó láti tẹ̀síbẹ̀ẹ́ àbí tó láti tẹ̀síbẹ̀ẹ́ àwọn ọkọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí iná ìlẹ́yẹ sóra ilé inú ìpèrè ní sọ́ọ̀tù tó kìrọ́ látara ayé alákọ̀ọ́kọ́ wọn ti mú ọkọ̀ ìjáde ìṣáájú láì ìyá ẹni àti ìjà ìjọba Muhammad sọlọ ní ọ̀rọ̀ ìjọba ṣe láti lu mọ́tà lọ sí ìlú Jerusalem òun ni a ń pè láti ń pè sóra ẹni sọ́ọ̀tù ìṣẹ̀rọ̀ ṣùgbọ́n ń pè ní sọ́ọ̀tù ìṣẹ̀rọ̀ yìí látara ayé àbáfàjà ẹlẹ́sìn òun ló dé mọ́ máa pè ní sọ́wọ́sọ ìbàdí ìsọ̀rọ̀ àárẹ̀ ìbàjẹ́ èyí táwọn ìbàdí ìsọ̀rọ̀ àárẹ̀ tí wọ́n borí lẹ̀kẹ́ tọ́lá wa ń sọ nípa ọmọ títí àtúnú wọn fún wa nínú sọ́rọ̀ yìí ló dé sí wọ́n tó máa kó sọ́rọ̀ yìí ní sọ́rọ̀ tó kù sọ̀rọ̀ àárẹ̀ sọ́rọ̀ yìí wọ́n tó fẹ́ ló tó tẹ̀sí tàbí sọ́rọ̀ tó sọ̀rọ̀

wọ́n máa pè é sọ́tò kọ́lá mú sọ́tò nùún látàbọ̀ pé ọbẹ̀ rẹ̀ pẹ̀lú ara tuntun jẹ́ nùún bẹ́ẹ̀ náà wà ní sọ́rọ̀ yìí látàbọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn subahán ojú wọn máa pè é sọ́tò subahán ní sọ́tò kẹ̀kẹ́ ṣùgbọ́n àtúntò ayọ̀ lápapọ̀ lánàá nípa ìrìn àjò èyí tó ń jẹ́ ọlọ́run ọba láti ìlú mọ́kà lọ sí ìlú láti ìlú Madina lọ sí láti ìlú Mọ́kà lọ sí Jerusalem láti Jerusalem lọ́sọ́dọ̀ ọlọ́run ìrìn àjò eré ẹ̀kọ́ pọ̀ ní tó ń jẹ́ òun là ń pè ní àlùmọ̀ àárúkẹ́ àwọn nǹkan ìkan tó pé gbé wọ́n fún àlẹ́gbẹ̀ẹ́ كده ربنا هنا أنا رأيت البراء الصنع البراء أنا البراء فوق الحمار ودون الغضب قلت كذا كذا لهم وهم ìgbà tí a rẹ̀ tí wọ́n lé ìdẹ̀jẹ́ ìtẹ́lẹ̀ wọ́n tó mọ́ wọ́n tó mọ́ ìtẹ̀gbé wọ́n nítorí alákọ̀ọ́kọ́ aṣọ àmọ́bí èyí tí wọ́n bá tó ti kò ní sọ́nà na tàbí àjọ àmọ́rin adé fún sọ́nà alákọ̀ọ́kọ́ àádá ẹlẹ́ẹ̀kejì ẹ̀sùn ẹlẹ́ẹ̀kejì yáyá àti nàbí ìgbà ìrìnta òun làbẹ́ ti ṣùgbọ́n wà lórí sẹ́nà ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ oṣù Yusuf tó bá ní sẹ́nà ẹlẹ́ẹ̀kẹta ṣùgbọ́n pàdé tó ní ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ ìdèrí iná ló bá ní sẹ́nà ẹlẹ́ẹ̀kẹ ààrùn lọ́gbà ní sọ́nà ẹlẹ́ẹ̀ka ní sọ́nà ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ nàbí ìbáyọ̀ fún ń kọ́ ní sọ́nà ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ nàbí ìbáyọ̀ fún wa ní tùbé ìlẹ́ẹ̀kẹta ní sọ́nà alákọ̀ọ́kọ́ ìdèrí sọ́nà ẹlẹ́ẹ̀karùn معرض كما لا تقع منكر كما لا تجد إبراهيم àwọn àjìrí òun náà ní àwọn ànẹ́bí ọlọ́run bá tarí ni wọ́n wà ṣùgbọ́n nínú ọrẹ èyí tọ́lọ́run bá pé fún òun ni pé lọ́pọ̀lọpọ̀ ọba, tọ́lọ́run bá tún sọ nípa tó ti mẹ́nu bá ọ̀rọ̀ al lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ọlọ́run ọba máa fi tẹ̀lé nípa àtàwòrẹ́ta bákanáà tọ́lọ́ ọba ń sọ nípa ànábì wa Muhammad lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ànábì Musa máa tẹ̀lé àrù nínú sóra ìrìnà gbàrà tó ṣe pé lánàá ọlọ́run ọba in tó rẹ̀ wá létí ìrìn àjò wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó ṣe ayà ẹlẹ́ẹ̀kejì ọlọ́run fi ọ̀rọ̀ Músá ọba fi tẹ̀lé ọlọ́run fọ́rọ̀ Músá tẹ̀lé ọlọ́run bá وآتينا موسى الكتاب Ọlọ́run bá ń gbé wà àtàrínà mú sọ́rí kìtàbà, a fún Músa, a fún ní àlè kìtàbà kíra òun wọ́n fún mọ́ta àtàwòrá èyí táwọn bàbá máa ń pè ní tàwòrá àtàwòrá òun lọ́lọ́wọ́n bá fún mọ́ta ọlọ́wọ́n bá nílẹ̀ wà àtàrí ní amúta ìkùtà afúnmúta ní kíra táwọn pè ní tàwòrá kíra yìí وجعلناهم هم Hú yẹ tàbí ní ọba, ṣe mú bá nínú ọba Gbogbo ògbàrẹ́ òun sábá orí jọ ní ọ̀rọ̀ arọ́kọ̀ orúkọ orúkọ tọ́bá wá ti ìgbàlọ́pọ̀lọpọ̀ nígbà ọlọ́wọ́ bá lẹ́gbẹ̀ẹ́ wà ẹni amúta múta ti wá sáájú àti ìtààdà ìtààdà tẹ̀lé ọlọ́wọ́ bá lẹ́gbẹ̀ẹ́ wọ̀jà àníyàn ìrọ́nà wọ̀jà ánà ìtààdà àwọn asòkíra ìyẹn tíra tàwọ́ta àti àlùkò ánìlì méjèèjì ọlọ́run fún wọn tó jẹ́ tó wọ ní ọlọ́run bá ibi tí tí wọ́n tó bá tó sọ nípa kò án bá náà tó jẹ́ gbogbo àwọn èèyàn ìbátà tí ó ti sí gbogbo àwọn èèyàn kìí sì tọ́sọ́nà fáwọn torí tó bá ẹgbẹ́ tọ́sọ́nà fún wa ní àwọn àdájọ́ tẹ́ntẹ́ndẹ́ àkó bẹ́ẹ̀ pàápù ṣùgbọ́n àwọn síra náà láàrín tó tọ́ àwọn ọba àwọn àmẹ́bí tó lò ó pọ̀ nígbà Musa kò láyé ọjọ́ lórí àti Áárún Musa àti Áárún ọjọ́ lò náà nígbà táwọn àmẹ́bí ní túnjẹ́ lẹ́yìn wọn ọkọ̀ wọn ilẹ̀ lò àwọn àmẹ́bí ní ìtọ́nà ọmọdúnkú láwọn síra ní ìfẹ́ ọgbọ́n lásán ní bẹ́ẹ̀nu ní ọ̀rọ̀ ọ̀rọ̀ òun náà nígbà òun nínú àtàwẹ́ta ilẹ̀ òun ló ló pèsè sí fọ́nà ṣùgbọ́n ká ọ̀rọ̀ ọlọ́gbọ́n ọ̀rọ̀ ọgbọ́n ọ̀rọ̀ wíjọ́ òun lọ́lọ́ bá fún ànẹ́bìdà òun lọ́tọ̀ pàṣẹ ìgbàgbó nígbà tó mọ ilẹ̀ òun náà lò nígbà tí yáyá dé síra àtàwòrẹ́ta ìlò fún náà lò ọ̀pọ̀lọpọ̀ àwọn àmẹ́bì síra àtàwòrẹ́ta ìlò wọ́n lò àtìgbà tí àdébí wa ń tàbí tó dé síbẹ̀ náà ní ní òtútù tó gẹ́gẹ́gẹ́ ju pé àwọn ìdájọ́ tó lè ìgbẹ̀nu pàwẹ́gà ọlọ́ọba jẹ́ ní ọ̀pọ̀ fún ìdíje ṣùgbọ́n lè kàní òun jẹ́ nígbà ṣùgbọ́n àdìmìjì tọ́lọ̀kọ́ fún àrẹ́bì ìgbà àti tàwọ́ tọ́lọ̀kọ́ fún àrẹ́bì wa múta òun jẹ́ òdá nípasẹ̀ ìjọba rí ilé ìlú ìlọ́pàá tánìbì ìgbà

tọ́bátà ti ń wọn tẹ́lá ní ọ̀pọ̀ ẹ̀rọ fọ́mọ ẹ̀dẹ́ ìyẹ̀nyọ́ àlùkùnrà òdà ńláta ìtọ́tọ́rọ̀ rẹ̀ jábí fún wọn tó má ó dá ilé láyé ìjọra ayé ìtọ́tọ́rọ̀ لئلا تتخذ كما قوانا ọgbọ́n ní dúní kàndà ẹ̀nà ọgbọ́n ní dúní Allah tàbí ní dúní láàrí ẹmọ́ gbọ́n ẹmọ́ pẹ̀lú omi ìdẹ́yìn mi

tó ogun táwọn bá wọ́n tí bẹ́ẹ̀nù rẹ̀ ó sọ ọlọ́run bá dìde tí wọ́n bá ti gbé ẹni tí wọ́n ti gbé ẹ̀yẹ́ dìde ọmọ lẹ́yìn ní ọ̀bájẹ́ tó bá ti tún bẹ́ẹ̀ dìde o èyí mi lórí tún tó ń lọ ojú síra náà wọ́n ti gbé ojú tó sínú síra tẹ̀lé nínú àwọn ohun tó wúlò nínú síra náà lásìkò yìí òun náà ìlú ìlú

Sọ́nà ló rán sọ́bá ọmọ bàní Ìsìráyìn, wọ̀mí bá rí àwọn máa ń rí mú. Àwọn abẹ́lá yẹlẹ́ ní ọwọ́ ni, ṣùgbọ́n abárẹ́ ní Yorùbá, wọ́n ní pé ìbá bọ́dá, ìbá ṣẹ̀dá, ó ní ẹ̀yìn ìyá, ẹjọ́ ojú mi ṣe àwọn onílẹ̀ àwọn olùyọ́, àwọn olówó láyé, gbólóhùn o ti bá àwọn mùsùlùmí kò mẹ́fẹ́ láì mùsùlùmí ọgbọdọ sọ bẹ́ẹ̀ ọgbọ́ bá ó ti kóòtù ta máa ó ti bí ìlú ọlọ́wọ́ bá lọ òun là máa fọwọ́ lọ òun là máa fọwọ́ lọ bá bá máa ní àwọn alálàálẹ̀

ọlọ́run ó tún dá lórí ìdíjọ tó fẹ́ bá ní jà sílẹ̀ fún oníṣọ́ pé ọmọ náà bá búra o wọ́n ní káwọn ogun yè fẹ́ ní yè fẹ́ ní ìdílé òbínú pé ilẹ̀ yẹn gẹ́gẹ́ olúwa ọlọ́run ọba lè sọ lára fún tẹ̀lé

kò ní tí kò rá ní wọ́n bá jẹun dámà kò sí bámù ẹyọ yìí náà fún mẹ́ ẹni orí rẹ̀ bá fi ó mọ̀ pé ohun tá yọ dúrí yàtà ìpìlẹ̀ ọ̀rọ̀ sí ní kọ́ bá dọ́bà ìgbẹ́lẹ̀ jẹ́ dúrí yàtà tí náà fún ní fásíà ìtumọ̀ rẹ̀ ní pé yá dúrí yàtà á fi ẹ̀yìn àwọn ọmọdọ́mọ من حملنا مع نوح

àwọn tó fẹ́ kún ọmọ ojú omi àwọn ni wọ́n bí sí wọ́n rẹ̀ sí bí sí rẹ̀ sí bí sí rẹ̀ sí lápadà tó dúró àti dúró ọlọ́run bá fún ọmọ rẹ̀ pé yá mú ìyá pàtó àmàlà àmọ́ àti ẹ̀yìn àárọ̀ mọ́jọ́ máa tààjọ ọkọ̀ orí papọ̀ mú ànẹ́bí inú nínú ọkọ̀ ojú omi tó tó dìpa ní tómi tó bá náà pa àwọn yòókù rẹ̀ ọlọ́run wá ní pé nínú àwọn wúyẹ nínú ọlá ọ̀tẹ́rí bá àti mọ̀kíw ànẹ́bì nú iná ìlọ́lọ́ ọ̀tẹ́rí bá yà ní pé nínú ha tẹ́rí mú ha bá ń tọ́ yìí káàlá àgbẹ̀dà ń ṣàkúrọ̀ ẹ̀rù sí ọlọ́run èé sọmọ ọlọ́run núhùrù sáńsọ̀n ẹ̀rú lọ́jọ́ tọ́lọ́ kìí solúwa kìí tọ́lọ́ nínú náà ní tàbíbọ̀dọ̀ sí è ọlọ́run bá ní pé káàna àjẹ́lá ṣàkúrọ̀ níbo ní fún káàna wà tẹ̀sìlẹ̀ wọ́n ti párẹ́ màálù wọ́n ti párẹ́ kí ni tẹ̀sìlẹ̀ rẹ̀ núhùrù ṣàkúrà tẹ́lúhù tẹ́wò yẹn ọ jẹ́ ẹ̀rí sí ọlọ́run ṣàkúrà tọbátọ̀ ọmọ pẹ́ tí ó tó ti àmẹ́bíwa náà lẹ́yìn sọ́látọ̀ ìgbàdá ó dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kọ́wàdà fún lóòkọ́ ọ̀padà fún oníṣàkóòrò ìyẹn ló jẹ́ pé àwọn àti ń bẹ lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n ti pé mú ń hù kéèkó kọ́ rẹ̀ wọ́n ní pé ní ọkọ̀ náà ní agbẹ̀lẹ̀gbà fàá ṣùgbọ́n wọ́n làwọn náà bí mú wọ́n mú níbi ìnàwó báyà bà fàárá tẹ́rí mú tẹ́wọ̀ yẹn ọjẹ́ nìkàtẹ́ pé máa ń wọ́n ní sàmà wọ́n ti sọ pé ó tẹ́lẹ̀ ṣùgbọ́n wà ní ògúnrégé tó èyí tó gúnrégé ni pé inú ọkọ̀ núhù ni ìṣàkóó níbi ilé láti wá ní pé àtúwò ọkọ̀ tó ń bẹ nínú ọkọ̀ ọlọ́run tààlè má fi ápùlù lè sọ jẹ́

bẹ́ẹ̀ náà ní awúwáì ó lè sọ awúwáì ó sì lè sọ àpèlè awúwáì kí lọ́wọ́ ọba wúmọ̀ sí ọdún dàdí kí lọ́wọ́ ọba sọmọ ayẹ́lẹ́ kẹta fẹ́ẹ̀sì dàdí awúwáì wàlẹ̀ wàdìláhírù wàdìbáàmírù ọlọ́wọ́ ọba ẹ̀kọ́ta ọba àkọ́kọ́ kẹ́sì ní a lè máa pẹ̀lú ẹ̀ta pẹ̀ ní àwọ́wọ́lù tó yẹ́ pé àwọn mí jẹ́ wọ́n máa sọ mọ̀ọ́mọ̀dù sọ mọ̀ọ́mọ̀dù títí wọ́n bá fi áwàlù sí lẹ́kùn mọ̀ọ́mọ̀dù àwọ́wọ́lù mọ̀ọ́mọ̀dù sáání mọ̀ọ́mọ̀dù sáání mọ̀ọ́mọ̀dù rọ́ọ̀mí káwọn akọ́sí náà ń kọ́dù mọ̀ọ́mọ̀dù lọ́kọ́ọ́mí Muhammadu Sani, Muhammadu Sani, Muhammadu Sani, Muhammadu Sani, Muhammadu Sani, wọ́n wá yọ Muhammadu tó mẹ́ ọmọdé awọ́lì sáàlì sáàrígù rọ́bì kọ́mí kọ́mí sí lẹ́nu ọdún tàbílẹ̀ fún alọ́jà Muhammadu ní nígbà tó àwọn wọ́n fi lọ Muhammad kọ́mọ bá wá jà ọba ti wọ́n tún tí ipò lílẹ̀ mọ́tẹ̀lẹ̀ awọ́l mọ́mọ́dù báárì mọ́mọ́dù báárì tó bá ipẹ́ jẹ́ bá rí jẹ́ mọ́mọ́dù mí mọ́mọ́dù àti jáwà lórí wọ́n ni kí lọ́gbọ̀ rẹ̀ ó lè ní mọ́mọ́dù láwọ̀ ah, ah, rárá má dàbí àwọn àwọn amadíà àwọn amadíà ló jẹ́ kó owó kọ́ àwọn máa ń fi mọ́mọ́dù Sulaiman mọ́mọ́dù Zakariya mọ́mọ́dù Yahya ẹlòmí ọmọ ọkà ìfọ́ máa ń bẹ̀rẹ̀ tán sí lọ́pàá rẹ̀ lórí muhammadu sulaiman ó bá ti gbé bàbá jẹ́ muhammadu ọjọ́ muhammadu bàbá sulaiman ọjọ́ sulaiman ẹgbẹ́ muhammadu kìí ń kù tọ́bàjẹ́ mọ́ríà mọ́ríà mọ́ríà tọ́bàjẹ́ pọ̀díjà tọ́jẹ́ pọ̀díjà tọ́bàjẹ́ fásúnà tọ́jẹ́ fásúnà ọlọ́wọ́ bá pé àdébí wa ní àdé ìsàlá ní àyà wípé ìsìnà òun àdébí ní àdé ìsàlá tó sọ́lá ẹkùsùn ọlọ́wọ́ bá ní ha ní ṣe ṣàkóò ọlọ́wọ́ bá fún ní ó kọ̀ ha àwọn olùmọ́ ní pé kí ló dé tọ́lọ́wọ́ bá fi fún ló kọ̀ wọ́n ní pé fàfíì tẹ̀lú wọ̀tẹ̀lúwí ìsànà àdà níwà ní sàlátọ̀ sàlá bí kì yá mú ibi ṣúkúrù dárí sùhánà wọ̀tàhálà wọ́n ti tọ́ fi ìdára wọ́n nígbà níbi wà níwà ní sàlátọ̀ sàlá ọlọ́run bọ́ bá lè jẹ́ والحق لذريته أن يقتل به بشكره ọlọ́run wá tó fẹ́ tẹ́ sí ó lè fún àwa àrọ́mọdọ́mọ núhù la táwa ní ó máa dúpẹ́ pé torí pé ẹni ó jẹ́ bàbá wa yẹn láti bẹ̀yẹn látẹ̀gbẹ́ tó ṣe pé àwọn méjì méjì méjì tó kó yẹn láti jẹ́kù

lórí ọmọ ìlú àà kò sí lónìí kò òkè kẹta lónìí ìlà ọ̀dọ́kọ̀ màmá àfẹ́ni ọlọ́pàá ọmọ rẹ̀ sọ pé bàbá yìí yà sí mú ní ìmìnà ìmà ìwú tó omi lónìí òkè tó wó

kí omi ọmọ afẹ́ láti lẹ̀. Kèésọjọ́ kèésọjọ́ méjì, kèésọjọ́ mẹ́ta, kèésọjọ́ mẹ́ta, kèésọjọ́ mọ́, kèésọjọ́ mẹ́fà. Fún oní tí ọ̀fẹ́ ká tí ò dùn. Ìbínú ọlọ́run bá ní àfá. Ọlọ́run má jẹ́ àrí ìbínú rẹ̀. Àjọ kò lè pàwárẹ́ látara àdúrà níbi wa Muhammad tó bẹ̀rẹ̀ wọn bá pé ọlọ́ má pa àwọn ọjọ́ mẹ́rẹ́ látòkè ìtọ́nù ọlọ́run bá lè mọ máa tẹ̀ ìrẹ́ ọlọ́run má pa ìjọ mẹ́rẹ́ láti abẹ́ẹ̀lẹ̀ wọn abẹ́ẹ̀lẹ̀ wọn ọlọ́run bá lè mọ máa tẹ̀ ìrẹ́ ọlọ́run má jẹ́ kọ́ta ó borí wọn láti kà ọlọ́run bá lè mọ máa tẹ̀ ìrẹ́ ọlọ́run májò wọn pín yẹ́rẹ̀ rẹ̀ wọ́n bá ní wọ́n má sí ìgbà kálọ́wọ́n bá bá gbá lọ́jọ́ nílẹ̀ nìtọ́ nígbà àìgbá rẹ̀ ní àlàyé pín yẹ́rẹ̀ rẹ̀ lónìí kìí ṣẹjọ́ ojú wá ní àjọ àdébí ọgbà rẹ̀ wà lórí lágbègbè àti rí àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tó ń kálukú problem sílẹ̀ sí lábẹ́ ẹgbẹ́ ni àwọn àìmọye ẹgbẹ́ mi ṣe pé wọ́n jẹ sí ìsìn pátápátá kó lójú ọ̀nà Islam ẹgbẹ́ tó lórí wọ́n fẹ̀sọ̀ pé ẹsìn ìrúnlẹ̀ mo yọ̀ǹda mo ti gbé gbogbo ẹ̀ lẹ́bí làwọn kàdé jí náà láwọn yẹn lójú ojúmọ́ láago mẹ́wàá rọ̀ nígbà wọn gba mú nígbà wọ́n ti kéwù ṣe ẹ̀sọ̀ tó ti kéwù kí ló kẹ́nu kéwù ó lóun ṣàgbéra kẹ́tọ́ ń pè ní tòun ní àwọn àlejò àtàwọn tó yá rẹ̀ Tíra àwọn olóògbé, òun ti kọ́ ìjẹ́sù Magida Adíjà. Tíra àárín bá dáadáa, àdínkù tó lóògbé lóògbé ní jẹ́ tíra tó lóògbé ní ìlú ìdàbá. Ọ̀rọ̀ táà ń lè sọ́rọ̀ wọn ni wọ́n pé ọ̀rọ̀ tó mọ̀ wá pẹ̀lú. Níbi tí mo kó kọkù láti. Ìmáàmù bẹ̀lọ́kẹ̀ okó ní gbogbo stéètì ní pátá ọgbọ́dọ̀ tó máa ń ké alọ́bọ̀ mi títí ah! ní ìjà àwọn èèyàn lóòrùn ẹ̀dì tọ́tẹ́gẹ́rẹ́ wọ́n bá tẹ́ ní àwọn ẹ̀bá ń kírun àmọ́ orú dápè wọ́n bá tẹ́ kírun láti ẹ̀yọ̀ kẹ́ẹ̀ẹ́ lórí dọ̀là àwọn olùdí bá ẹ̀jẹ̀ títà ń bọ̀lọ́ wọn parí ara ẹ̀ tó parí ayẹ́ ọwọ́ akọ́fẹ́ bọ́ sórí àwọn ìgbà ní ìsọ̀rẹ́lá látara pé a ní pé ó ń tó súra ìlú tó wá tó gbà ní ìṣẹ̀wà rẹ̀ lára ń tọ́ka àlàyé àti wàgbọ́ ọlọ́run bá ní. Ọlọ́run bá ní pé wọ̀kọ̀ ọ̀gbẹ́ iná kí ni tó máa kọ̀dọ̀ iná nínú ayàlá ìmọ̀lẹ̀ àkọ̀já ńlá ìmọ̀lẹ̀ wà ájẹ́lá ó ti gbà wájú àti pé lábẹ́ ó fún àwọn ọba ní ìsìnràyè ìlèkìtà nínú sàwòrétà wọn kí làwọn ọlọ́wọ́ bá ṣe lọ́dẹ̀ fún wọn kí láti sọ lọ ọlọ́run àwọn àbáyé ti rí wọ́n jẹ́ òfin lè jẹ́ lórí rẹ̀ bẹ́ẹ̀ méjì ọ̀tọ̀ wọ́n pa ilẹ̀ gẹ́lẹ̀ méjì ọ̀tọ̀ àti sọ́ọ̀lọ́ bẹ́ẹ̀ nínú síra ọ̀rọ̀ ọ̀dọ́lọ́wọ́ bá sọ fún wa ní àwọn àti kọ́kàlẹ̀ fún ẹ̀ẹ́mẹ́jì ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn ọmọ bàbí ìṣẹ́ra rí lẹ́ẹ̀kalẹ̀ jẹ́ sọ́rọ̀ wọ́lẹ̀ làkò ìdónà sọ́rọ̀ bá wọ́lẹ̀ làkò ìdú àti làkò ìdá kí ni ẹ̀sọ̀ wà mẹ́ inú tó wà sẹ̀kẹ́lá nínú tàùkí ọgbà sájá tó bá wọlé sọ bẹ́ẹ̀ ẹ̀rí pé ọ̀rọ̀ tó tẹ̀lé ọ̀yà tààló ńlá túlò ńlá látò ti dú ọlọ́run sì lè ló látò ti dá ṣùgbọ́n kí ni àbọ̀ méjèèjì ibi tó bẹ̀rẹ̀ ti jẹ́ kó gba fáájà tí nínú tó gba sẹ́dà tó wá ẹni tẹ̀lé ọlọ́run bá ń bá wú ṣùgbọ́n tó bá ti gba tó mà kó lè gbọ́ yé pé a ti pawọ́ ọ̀rẹ́ ni o látò ti dú ńlá ṣùgbọ́n látò ìdánà látò ìdánà gbẹ̀gbẹ́ láàmù láàmù kọ̀tí là láàmù yẹn nínú àwọn láàmù tí wọ́n fún kan nílẹ̀ skúl láàmù ní skúl ó ìsìn jẹ́ kàwùtí wọ́n máa fún kan nílẹ̀ skúl tó wáyé pé nǹkan tó gbé tú fídù ni yóò jẹ́ tú fídà látò ìdánà ṣùgbọ́n wọ́n ẹgbẹ́ tún sì lú lọ́jẹ́ ọkọ̀ lúùnù tó wá gba sọ́jà wá jẹ́ asùnmọ̀ tó kìí gẹ́gbẹ́ sọ́jà ìtumọ̀ rẹ̀ ní pé ara sí àkọ́kọ́ gba sùkúù ẹgbẹ́ jíjẹ́ wọ́n ti lẹ́lẹ̀ sùkúù méjì òsì gbọdọ̀ tẹ̀lé ra wọn ló jẹ́ pé náà lùkùn ráyìn wọ́n wá yọ wá o inú ìdíra wá ní oṣù jẹ́ mi o àwa yọ wá o làkùsùdùnà ẹ̀yìn ìgbà yóò sọ̀rọ̀ rẹ̀ làkùsùdùnà ilẹ̀ ààbò máa fi tẹ̀lé ẹ̀ borí lẹ̀gbẹ̀lẹ̀ mi àtìkọ́ tí mo fẹ́ra ní pé ẹ̀ borí lẹ̀gbẹ̀lẹ̀ mi wọ́n lọ sá àdó náà. Tààdó náà mẹ́lòó náà. Ṣùgbọ́n pàtàkì ọwọ́ òkú mẹ́jọ mú wọ́n lọ sá ìgbéraga tó ga ẹ̀sì ṣe mọ́tọ́mọ́tọ́ ẹ̀rùn ní táńkù táńkù báwọn bá nígbà láti wà lórí ló gbogbo adájọ́ bá nígbà lọ́la ìwò tó máa wà ìwò bẹ̀rẹ̀ àìsí ìyìn mo máa wà níwò tó àti èmi láta yàrá wájú láta ti wà láfíríkà yìí mo kàfẹ́ bá ṣe dúdú nínú wájú dúdú ó dàwọn bàdé sọ̀rọ̀ yìí mo kàfẹ́ bá ṣe dúdú yẹn bẹ́ẹ̀ nínú wájú mo kàfẹ́ yẹn jí ní bẹ́ẹ̀ ní wá ó dàwọn bàbá yẹn wá pẹ́jẹ́ wọ́n máa ń wà ní òkèrè tani ẹ̀yìn náà àdámà àwọn bàbí ìsọ̀rọ̀ yìí tó sí ìjẹta jú bọ́lú ọkọ̀ wọn ní mọ̀ lọ ààrùn bá wọn bàbí ìsọ̀rọ̀ láì wọn ní tòdodo fọ́n bàbí ìsọ̀rọ̀ láì ti bá wọ ní òlú yìí tẹ́tẹ̀ tí wọ́n lẹ̀ ìlú ìdúmọ̀ balẹ̀ wò ní Nàìjíríà yìí a sọ yìí sí tòdodo àwọn Nàìjíríà yìí wọn bàbí ìsọ̀rọ̀ láì wọ bẹ̀ ẹ wá fún ọ ó tó orílẹ̀-èdè ìdílé rí pé ẹ̀ẹ́sìn ẹ̀ẹ́sìn wò sí nàìjíríà náà kọ́ yìí ọlọ́run bá fún wọn nílà àkáyè kí èèyàn lu ayé kí èèyàn ti ayé ó dùn wó ọlọ́run fún ó fún wọn nílà àkáyè ṣùgbọ́n bá ti wá nílà àkáyè ní tó ẹni ọlọ́run fẹ́ jẹ́ ọmọ rẹ̀ ní ọmọ rẹ̀ lù ọlọ́run bá fi sàlàyé fún un lẹ́bi sọ pé ah! kí ọmọ bàlẹ́ ìṣẹ̀rọ̀ yìí pàpàá jùlọ àwọn yẹ̀wúdì tó bá rí mẹ́wàá ní wọn lọ́gbà sílá ó tó àlébíkẹ́ ìdíkẹ́ mẹ́rin rẹ̀ kó wo ti ẹ̀rí mẹ́wàá tí ó gbà sílá ó ti tọ́ nínú àwọn tí ìgbà sílá mọ̀ wá àti ìgbà sílá mọ̀ máa pẹ́ gan-an torí pé wọ́n ní ìfojúsùn pé kalẹ̀ yìí ìyẹn ló jẹ́jẹ́ pé wọ́n mọ̀ ọ́ dé pé wọ́n já wọn lójú pé àlébí ìgbẹ̀yìn ò lè jáde pẹ̀lú bọ́ọ̀lì ní kò síbi tí àlébì yẹn ti fẹ́ jáde pẹ̀lú àwọn ní ti báńkà yìí àfikún jẹ́ náà àbàdé ìtọ́ ayé níjọ́ tí wọ́n bí àlébì àwọn ọmọ sàálà rẹ̀ sọ́lọ́ wọ́n ni pé ìgbà wọ́n bí ní bẹnu tàwé ìtàn

ìgbàrin ni wọ́n tó ń rí àjẹ́kì ní góòlù ọlọ́rin ẹgbẹ́ wọ́n padà lọ wọ́n padà lọ́nà àwọn ọ̀fà ní ìsìnrọ̀rí orin tọ́lọ̀ bá ti fún ọlọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ní pé ìlílà káyé wọn ní máa ń jẹ́ kí wọ́n jọra wọn lójú ó jẹ́ kọ́lọ́ wọn bó nínú tó gbogbo ká ọlọ́run bá sọ pé ayọ́ tó tẹ̀lé Thank you. Ọlọ́run tó kọ́ ìjà jẹ́ ẹ̀wọ́ àrùn ìdáhùn. Nínú fìtínà méjì, ìbàjẹ́ méjì tààrẹ ẹ̀sẹ̀, ẹ̀yìn bà ní ìsìn ọ̀yọ́. Fẹ́yìn tà jẹ́ àwọ́ àrùn tí àdéhùn òláàmùmá. Àkọ́kọ́ rẹ̀ láti àdéhùn ìbàjẹ́ méjì tààrẹ ẹ̀sẹ̀ tí ọ̀kẹ́ bá kọ́kọ́ dé nígbà náà tẹ́ ń borí lákọ́kọ́ bà lóun táwọn ọlọ́wọ́ bá sọ bá tó náà ní pépà á sì àdé àwọn alákọ̀ọ́díje bá ní wọ́n jù àwọn ẹrùsìn ọlọ́wọ́ bá yìí kò ní bá ṣe wọ́n lására wọ́n ní ṣe ogun wọ́n fi tápò ní bọ̀jáàrù ìrẹ́lẹ̀kìyà gbogbo bá yóò fẹ́ ṣẹ́ pàtàkì tó nígbà tí ń sọ yìí wọ̀ká ní wà jẹ́ ìfàyí ìjọ ẹgbẹ́ ẹ̀kọ́ àdúgbò ọlọ́run bá ní tó tí ó ṣẹlẹ̀ mọ́kúnlẹ̀ tí ó ṣẹlẹ̀ sí àwọn olùmọ́wá dìde sí àwọn owó wá láwọn yẹn a wọn tó sọ pé àwọn làwọn tọ́ọ̀lù àti ànábì Dáúdù lórí sọ́lá tọ̀tọ̀ fífà wọn tí wọ́n padà forí ìjọ àjálù èyí tí bẹnu lọ́tọ̀ bá kọ́ra ẹ̀ fáwọn ni ara wọn ní ìwọ́n tọ́jú ẹni èyí tó sáṣẹ̀ wájú pé bàbí ìsọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ tí wọ́n borí lẹ̀ jẹ́ yẹn ìborí lẹ̀ jẹ́ wọn jọ jẹ́ pé gbogbo wọn ni wọ́n tó gbó wọn ní ọlọ́run bá gbé àwọn ọjọ́ kẹ́ndìdé wọn lágbára jù wọn lọ wọ́n dì sí wọn wọ́n borí wọn àwọn olùmọ̀ ní pé kí lọ́wọ́ bá fẹ́ jẹ́ àjò ìdíje ayẹ̀ àwọn mùsùlùmí títí ń kó wá fún wa bí i ṣẹ̀kọ̀ mẹ́tàrọ̀ kẹ́yìn ní ọdún mọ̀ pé ìbò orílẹ̀ jẹ́ ọ̀tá máa ń rìn nìyí bọ́ọ̀bá fẹ́ ń borí lẹ̀ jẹ́ sí lọ́tá ó ti borí rẹ̀ sí ọba fẹ́ ń borí lẹ̀ jẹ́ sí yóò ti máa borí ọ̀tá bọ́ọ̀bá bá ti torí pé ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀ ọ máa borí

ọlọ́run bá wá ń sọ nínú àyà tó tẹ̀lé pé lẹ́yìn bàná lẹ́yìn yìí èrí yọ́ bá tó pé ẹwà títí bá lọ sọ́dọ̀ ọlọ́run àwọn olùmọ̀fẹ́ sọ pé ájà ìjẹ jẹ lèyí ta wá sọ lẹ́sẹ̀ òun lọ tẹ̀lẹ̀ lórí ọba tọ́ọ̀lù àti mẹ̀bí òlọ́ ìdáwó alẹ́sàlátò sàlá tí wọ́n fi borí já lóta ọlọ́run bá tẹ́ wípé àwọn ọ̀rẹ́ bàbí ìsọ̀rọ̀ ní tọ́ọ̀lù àwọn ọ̀rẹ́ bàbí ìsọ̀rọ̀ òun mẹ̀bí òlọ́ ìdáwó látara tí wọ́n padà sí ẹ̀sìn ọlọ́run wọ́n ti kọlọ́n lórí ẹ̀ ọlọ́run bá ní pé tó mọ̀ bàbájẹ́ náà là tó lè sábà bà á rí ẹ̀yìn náà ẹ̀yìn náà wọ́n láti kí sí wọn ẹ̀yìn bàbá Israel ọ̀tí wọn fẹ́ ti kí sí wọn o wà àgbàdì náà fún bí amúwárí ajọ́gbọ́n olúkí àmúyí nínú sábà yẹ́ fi ń borí lóyìí dúkìá tí ẹ bá ti ní dúkìá sí lè ṣe borí èyí tó borí ìjọsìn òfin fún táwọn fún borí ààrẹ òbá wọn pọ̀ jù wá lọ ní ti dúkìá ah sábà sọ fún lọ́wọ́ nàìjíríà ju àwùjá ni olówó kẹjọ olówó kẹjọ olówó kẹjọ olówó kẹjọ olówó kẹjọ olówó kẹjọ wá tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ sábà ní dọ́kẹ́ta ló tó fi jù àwùjá bẹ̀ tó ta ló tó fi jù àwùjá bẹ̀ tó

bá dìbò nígbà àgbà àwúgbà ní ọmọ àwọlé tí wọ́n bá ti tẹ́ fáwọn fẹ́jẹ́ tí òbó lè òbó lè rí oríṣẹ́ ní àwọn tí ṣe ti mélòó ṣe ìdí wọn ẹ̀yìn sí àwákó mẹ́fà lẹ́fà àwọn tàà túbó àwọn àwọn ṣe ti rí àwọn ṣe ti fẹ́ local government wọn mélòó ni wọ́n ojú 15 lọ ẹ̀ lọ́wọ́ àwọn tó kẹ́mọ̀ ní wọ́n pọ̀ àwọn àmá ni wọ́n máa ń tẹ wúrẹ́ wọ́n máa ń ga sí ìrọ̀ tó ní fáà yóò bá ní àyè bímọ ní ààrẹ àwọn bá tún tẹ́bùtù nínú wa la fún lórí wá fún tẹ́bí ẹ̀ wọ́n gbé tí wá lọ́pọlọ ní ó ní pé ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ àìbímọ púpà ó fi yàjẹ́ wá fi yàjẹ́ ibo àti tẹ́bí ó bí sí tí wọ́n ní orí bí sí táwọn ìyàwó kọ̀ọ̀kan ó bí lọ́sìn ìlésì lésì tó bí 24 24 títí láàárẹ̀ ọpàdé mẹ́rin tó jáde ilé ẹgbẹ́ tí lẹ́bàá tó ń méje ń tọ́ tọ́tọ́ ẹ̀kọ́ ọmọkọ́lọmọ ń lé ní ẹ̀tọ́ pẹ́ntẹ́ntì ọdọ́ wà lórí rẹ̀ ìyá rẹ̀ láti àtọ́ bàbá ìkúlẹ̀ tó ń ẹgbọ́gbò rẹ̀ tọ́tọ̀ pẹ́ntẹ́ bá rí pípẹ́ntẹ́ntì ọmọ mélòó ìyá rẹ̀ bí ó fi ọkùnrin ìkúlẹ̀ tó ń ti ìyá rẹ̀ òun wà nílẹ̀ kejì lábẹ́lẹ̀ kẹta

wọ́n tí wọ́n ti dé níbò lẹ́yìn ìròyìn ọ̀wọ́ ẹlẹ́ẹ̀kan wá lẹ́ẹ̀kẹ́ rí mọ́ ó fi mẹ́ta fáìn fáìn ó lú ọmọ ní ìmọ́nà ìkẹlẹ̀ ẹgbẹ́ máa ń bí lọ́lọ́ forí lálẹ́ ọwọ́ ajọmọ ẹlẹ́ẹ̀kẹtàlá ajọmọ

lágbólagbó tí ẹni ọmọ ahẹ̀ lọ́gbẹ̀gbẹ̀ abọ́sílẹ̀ ọwà tó lẹ́yìn bàbá gẹ́gẹ́ ẹgbẹ̀rún ọba tẹ̀lú òní bí mọ́mọ́ tọba jíjí 45 kọmọ̀ sí lọ́pọ̀ bí i 45 máa sí ọwá yọ̀ lẹ́fí bí 40 ìyọ̀lẹ̀ bí wọ́n ti wọ́n tó lóbi tí tó ní fún ní ìlàbí wọ́n fẹ́ bí wọ́n ti tẹ́ntọ́ máa ẹ̀rẹ́ ni ó bí mọ̀jì ní láfíríkà ní lọ́wọ́lọ́wọ́ tàwà ìkúnlẹ̀ mẹ́rin péré lójú ìkúnlẹ̀ mẹ́rin yàkọ̀kọ́ bí ma ọkọ̀ báyìí ó bí é ọkọ̀ sá lọ ní mẹ́jọ ọ̀họ̀ ẹ̀dẹ́gbẹ̀ẹ́ bá bí yọ́tọ́ ní ẹjẹ́ láti lọ ọmọ báyìí náà ọ̀tẹ́ tó wọ́n ẹ̀bí ní lẹ́yìn láàrin ẹjọ́ lẹ́yìn láàrin nígbà tí ó fi ẹlẹ́ẹ̀kejì báyìí ó bí 16 sáńsù àkọ́kọ́ lójú

nígbà tó di bí ìyá kẹta ìpínwé ilé tọ́nà bá yẹ tó sínú yóò bá ìta ta nírú ìyá bẹ́ẹ̀ nìkan tó bí ìyá 1000 tán bí ọmọ bẹ́ẹ̀ nìkan ní ìsìlá ń pọ̀lé àwọn agbọ́dẹ̀ lọ́sẹ̀ ìyá ó dá sílẹ̀ ń sọ bí ní géè tọ́nà ẹ̀bẹ́ bí ọdún àá yóò bá ti pa ó ṣùgbọ́n àwọn tó dé lórí àwọn ìwà ti mẹ́ta lọ nítorí pé mo fẹ́ gbé mo fẹ́ tọ́nà mo fẹ́ ṣe gílé mo fẹ́ ṣe gbájú àní ọmọ tọ̀wọ̀n ọmọ lọ́tọ̀wọ̀n lẹ́nu náà ìdúkò tọ́kọ̀ ẹgbẹ́ yíyá máa yà nínú ẹ̀rùn ìsúpò hàn wọ́n yí àpọ̀ àwọn náà bá láàájọjú ayé ti fún wọn kìí tẹ́ wọ ìròrí àwọn èkó tó ti kó bá wa ní ọmọbìnrin òṣìṣẹ́ àwọn sì ń dí gidi lamẹ́ríkà lónìí lónìí tẹ̀sí ìparẹ́ bọ́ bá ṣe títí lọ owó rẹ̀ ó ṣe pọ̀ bọ́ bá ṣe tí owó rẹ̀ ó ṣe pọ̀ tó ṣe gba dọ́là àwọn wá ọkọ̀ gẹ̀ẹ́lógún máa Eh, ànímọ̀ olóòdìdìdò má sọ̀tọ̀ púpọ̀ lé fílé oyún kílò ní ààjẹ ọmọ ní pàtàkì mọ́lọ́ àwọn kẹ́ntọ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ó ti ogún ẹ̀fà fún orí àwárí àtúnyọ̀ ẹlòmí ò pé ẹkún ní èdìmọ̀ mi tọ́kọ̀ nígbà lọ ọkọ̀ máa sọ̀rọ̀ gbogbo ọgbà tí ó dà kọ́ lè kún lè kún kẹ́ oyún ẹlẹ́sìn olólo oyún oyún ìyà ó sì lè jẹ́ pọ́ ọmọdé tí ó sòdú lóde olú ọmọdé lóde àmọ́ ọmọ tí ó sànjọ́ tó jẹ́ pé ó nídi ọmọ níwọ̀n dáadó máa bí tàbí ọba ní ìdímọ́ ọlọ́mọ bọ́ ń wa lóòdò tó ní rí mọ́ ṣùgbọ́n wọ́n lọ bẹ́ dáadó fún ara kò lè wò ó sì lè má bí olú gbogbo èyí tó bí kalẹ̀ ó lè má tó olú mẹ́ èyí ti sọ ọ̀kan náà alátúmọ̀ nìkan ọmọ mẹ́ta ló bí pẹ̀lú operation àwọn dọ́kọ̀ tó wá sọ wípé àǹfààní kó sì fi lójú ìjẹun ẹnìkan sọ ń bá ń bà ní ẹyọ kan ṣùgbọ́n gbà tó bọ́ ọ̀tà ẹnìkan sọ pé ó lè fi lójú ìmọ̀ kẹ̀ máa ń ó bí ó lè fi wà sí àwọ̀ sí tó bèèrè pé wẹ́ ló báyìí wọ́n sọ̀kọ́ kan nígbé tó ọdún dó dóbi pàmówó pé pàmówó abortion wọ́n bá gbó lọ wọ́n bá lọ sí nígbè ló tó wá sí wọ́n bèèrè dákùn dákùn nígbà ọ̀tẹ̀ mo ah ẹjọ́ pọ̀ ọba kí ẹ̀ fojú wo ni ó sì tó takùn sí pọ̀ àti ìsí 14 ló ti fẹ́ láàáyé láàáyé láàáyé ó ti pọ̀ jù tó gbogbo àwọn ọmọ yẹn tí ọba wáyé lọ́dún òun nìkan àwọn aláàrẹ ọ̀gá orí àwọn òṣèlú tó pọ̀ bá máa bó lọ bá lọ mẹjọ́rìtì ayọ̀ àgbà wọn wájú bá ní àdìbò àwọn náà wọ́n wọlé ọ̀gbọ́dọ̀ bá jẹ́ gbà àwọn náà Fájá bí tí ìsì fà ọ̀ mẹ́lò ní wọ́n. Àwọn náà nílùú bẹ̀ẹ̀sì ní àwọn ọmọ tó pọ̀ sílẹ̀ ní. Bàbá tó ń ká àwọn tó ìsìnlẹ̀ lọ́nà tó wà ní ilé ẹ̀kọ́ àwọn náà ọmọ ọ̀dùn sí bẹ́ẹ̀. So, irú ta mẹ́lò ní pé ọ̀pọ̀ wọn tó máa jẹ́ kí èèyàn ojú ìfìtì ọ̀tá. Máa jẹ́ kí èèyàn ojú ìfìtì ọ̀tá. Ìbí tó bá dímọ̀ dáadáa, òun ni ó jẹ́ ìrẹ́fà nínú yẹn yóò ní sáìtọ́wọ̀ ní fámílì kíbù rẹ̀ táwọn fámílì bá ń bá jà lórí ẹ̀yọ́ wà ní ẹ̀ká lọlé nínú gbogbo àwọn tó ṣòfò wọ́n lọ bí ìbọn ti fáìlì ọmọ tí ẹ̀ táàkì nínú ọmọ táàkì wá tẹ̀lé sílẹ̀ wọ́n kú mọ̀ pé kò sí ní ẹ̀dà ló bá nínú ọlọ́run kẹ́ pẹ̀lú ọmọ tó bẹ́ẹ̀ ni gbogbo ẹni tọ́lọ́run bá kẹ́ pẹ̀lú ọmọ báyìí ní gbogbo fámílì fámílì ò lè gbàgbé ní màá rí tiẹ̀ ní ọbí méjì òbí mẹ́ta fámílì ó lè máa rí tiẹ̀ tọ́wọ́n bó ti wá sí ọlọ́run ti jẹun tálákà òbí lẹ́nu ìwé òbí tó ń jẹ tó tẹ̀sí máa sọ̀rọ̀ èyí tó sọ̀tọ̀ gbọ́n ó lè máa rí tiẹ̀ ṣùgbọ́n náà bá ti fẹ́ rí tiẹ̀ wọ́n fi lágbájá àwọ̀ àpamẹ́ bàbá ṣe pé bàbá wọn ní ti gbogbo wọn dàbí àmàrà wọn ni àwọn ah, pọ̀ ní wọ́n máa yọ lẹ́ni àǹgù fámílì ọ̀pọ̀ pàápàá bẹ́ẹ̀ náà ní fámílì náà ló dídí ilé ilé tí wọ́n òbí òbí rẹpẹtẹ ilé náà sí rẹpẹtẹ ilé náà sí rẹpẹtẹ wọ́n lè wọ́n ìdíkẹ́lẹ́ tó ní ìdìlú ẹni àǹgù àǹfààní bẹ́ẹ̀ ni kéèyàn pọ̀ lọ́wọ́ ṣùgbọ́n àpèjúwe rẹ̀ ó dà bẹ́ẹ̀ bí àpèjúwe àgbẹ̀ ń dáko àgbẹ̀ ń dáko tuntun kan ojú kan náà ní dáko wàhálà rẹ̀ ọmọ wọn bá àti àgbẹ̀ pé ń dáko sọ́nà ọ̀nà fà ọ̀nà ń dáko sí irú rẹ̀ lòun ní sínú rẹ̀ irú rẹ̀ dáko sí lòun ní sínú rẹ̀ àwọn ọjọ́ pé tọ́bẹ̀ẹ́sẹ̀ ilé ogun ilé ìjàgbélé ilé orí lọ́wọ́ ọ̀tá tó tún ọ̀pá orí ìjẹ́ ilé tàtàlẹ́ tó bá ti di jọ́kejì ló tún tún kújú borí òníro ilé ìmọ́lá ìtọ́lọ láàrín ẹ̀kọ́ ní ọ̀lọ́ lórí wàhálà tí bá ń jáde bá lára ọ̀nà alájẹ́ àbúwá ibi ó ti fi owó lónìí lọ́dún yìí ó ti rí bá dé níbi ọdún yìí àwọn yóò máa wá sí iná sẹ mẹ́wàá tí ah! á tí ìlà kẹta lọ́nà kọjá ẹ̀ tí wọ́n kó tí wọ́n kó tí wọ́n kó tí wọ́n kó kí ló dé mọ́pọ̀ àwọn ọ̀yá yìí ìyálé ti bí ó ti bí mẹ́tàlá òbí ní òfin ìsinmi tó ìyàtọ̀ tẹ̀lé náà ti bí mọ́kànlá èyí òtúkọ̀ ẹ̀fẹ́ náà òun náà ti bí méje òbí ní wọ́n bẹ́ẹ̀ fẹ́ ní àǹfààní tí èèyàn bímọ tọ́pọ̀ ìbẹ̀. Ọlọ́run bá ń sọ fún wa nípa àǹfààní sọ ẹ́gà tó túnmọ̀ rẹ̀ náà lọ fún ẹ̀lẹ́gbà kan Ọlọ́run bá lẹ́gbẹ̀ àwọn ajé tí wọ́n látara pé a jogún dúkìá fún wọn a sì jogún ọmọ fún wọn pọ̀jà lẹ́gbọ́n àtàrà nàìjíríà àtàdédé tẹ́ẹ̀bẹ̀ látara pé àwọn ọlọ́run ọba pé wọ́n ní ẹni tó pọ̀ wọ́n pọ̀ sọ́dọ̀ ọlọ́run ó tí wọ́n ráyè lẹ́yìn ìgbàdá ọlọ́run bá ní pé وَإِذَا Ọlọ́run ní àkántọ́ tí a bá ní ìṣẹ̀rọ ayé báyìí, ọlọ́run nípa ṣe dáadáa àkántọ́ ìdè àwọn tó ṣètò. Ó yára ilẹ̀ ẹgbẹ́ ayà iná bára náà àtàjẹ́ mọ́sí bàbá ṣe rere òtí ó bóyá rẹ̀ wà iná àtàjọ́ mọ́ fàlà òfàjẹ́ bá ṣe ìdàkejì tẹ́sì ìbàjẹ́ ọ̀ nígbẹ̀gbẹ̀ ìbàjẹ́ ìjọ̀rọ̀ ìbàjẹ́ máa tẹ́ lórí lórí iná tẹ́rẹ́ lẹ́yìn mùsùlùmí tẹ́ bá ṣe ìbàjẹ́ lórílẹ̀ ìbàjẹ́ náà padà sọ́dọ̀ yìí

ṣùgbọ́n tí àdéhùn tèjì àdéhùn mìíràn bá dé òun làdéhùn pé àdéhùn pé ẹ́ẹ̀tù ti bẹ̀ jẹ́lẹ́lẹ́ tèjì ẹ́ẹ̀tù máa fa bẹ̀ jẹ́lẹ́lẹ́ tèjì ṣùgbọ́n nílé èdè lọ́wọ́ sí ìtẹ́bá ثمان دينا بعد قد تمشي لا ترى صفي الأولى عن الآخرة يلو جاب جمادة الأولى كلا رام جمادة الآخرة آه فاز في قوكيرس كما يقول جمادة الثانية أرى ربيع الأول ربيع الآخر ربيع الثاني ربيع الثاني ربيع الثاني إذا طلعت إلى ربيع الآخر ربيع الأول أقل ọbí òlè ááfẹ́ ní ọjọ́ jùmọ́dá lè kúúlá látàkó jùmọ́dá jábò àìkúúlá ìgbọ́nbà jùmọ́dá tó tẹ̀lé oṣù kẹfà ọjọ́ jùmọ́dá lè ááfẹ́rọ̀ iná ní ọjọ́ tó fọ́ ẹgbẹ́ nínú ayá iná káìdájá wájú lè ááfẹ́rọ̀ tí eléyìí ojú ayé bàdé ìṣòro ilẹ̀ àfojú ní gbólẹ̀ àfìsí náà yìí wọ́n lè yẹ́ bí gbọ́dẹ̀ ọdúnlẹ̀ ẹ̀ẹ́kẹ́ wọ ọjọ́ ìsálẹ̀ àwọn olùmọ́ ní pé àìkọ́nsílà ti tẹ́lú wọ mọ́sálásí kàmọ́lù ẹ̀kọ̀dún wọ́wọ́lá lọ́rọ̀ gẹ́gẹ́ bí tọ́ọ̀lù tàbí dáúdà tó kó ìwọ̀lẹ̀ nígbà àkọ́kọ́ wọ́n ní ló tẹ́kẹ̀ẹ́ ohun máa àdá òkè nílá ọkọ̀ ní tẹ́ẹ̀tẹ́ wọ́n gbólé ìwòkú wọ́n sì sí náà wọ́n dá ìlàmú orí fẹ́ sí ìbìlẹ̀jẹ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n wá ní ìbìlẹ̀jẹ́ ẹlẹ́ẹ̀kejì yìí òun tẹ̀lé lójú ayé àlejò ọlọ́run bá fẹ́ jẹ́ ẹ̀fà ti parí ọ̀pẹ́ àtàrọ̀ Àtàrọ̀ kò lọ́pọ̀lọpọ̀ wà ní sábá ti lọ àtà. Ìmá ń dára túnmọ̀ dọ́nà ó ebe é ṣùgbọ́n tọ́lọ̀ àbá bá ṣe é má dá ó tẹ̀ yọ ọlọ́run ọba ó kẹ́ yí ọba yóò mú o tó bá wà ìyàwó tọ́ tó bá bẹ̀ẹ̀dẹ̀ ìṣẹ́rí kò nínú ìlànà ọlọ́run tẹ́ẹ̀ṣẹ́ ìtẹ́lẹ́yàn ìṣẹ́ tọ́lọ́wọ́n ọba máa wọ́n dínà àwọn ní ọ̀sẹ̀ pẹ̀lú ìyà ẹgbẹ̀ ìyára yáyà ìyàwó wà ní wọ́n jẹ́ ọlọ́ọ̀bá ti pé a pèsè rẹ̀ a pé àmìnámà fún àwọn pèsè kọ́ máa jẹ́ ọgbẹ̀ ẹ̀wọ̀n ọgbẹ̀ ẹ̀wọ̀n àwọn pèsè rí jọ òun náà

ta bá tẹ́lẹ̀ kò ní ẹ̀sìn ọlọ́run tààlà ẹ̀sìn mọ́ ta fi kò múrílẹ̀ ayé àà iná ẹja mọ́ fẹ́ ẹ̀yìn bọ́bá ọ̀pọ̀ pé wọ̀já nẹ́jà ánẹ́mà ní bà ní ìsẹ̀rà yìí náà ọlọ́run ọ̀pọ̀ sọ bẹ́ẹ̀ àwọn bèbè rí ó lè jẹ́bà ní ìsẹ̀rà yìí ó lè wọ́n là ń pè ní ní ẹgbẹ́ ìyánà bẹ́gbọ́n ní ibùdé sí lọ bẹ́ẹ̀wọ̀ tí tó bẹ̀rẹ̀ máa gbé ọlọ́mọ́sí ọba wọn pẹ̀lú ẹ̀dọ́ náà bá tọ́lá ti ti mọ́ rẹ̀ أقول قولي هذا أتفل علي ولكم إنسان المسلمين في الجنة والغفور الرحيم قضايا من Tí wọ́n ta. Thank you.